يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان الحمد لله الذي يجيب المضطرين يسأله من في السماوات ومن في الأرض كل يوم هو في الشهن والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí wọ́n máa ń dá ẹni bá ti pè ọlọ́run ọlọ́run ọ̀dà lóhùn ẹni bá ti sá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀dà bòbò ẹni bá ti béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run fi lè lọ́wọ́ gbogbo ẹni tára bá ní tí ń bẹ nínú ṣòro tí ń bẹ nínú nira bóyá ìbànújẹ́ ti ọkàn ni àbí àárẹ̀ tinú ara àbí nǹkan kan dàrú nínú ọ̀rọ̀ gbéṣẹ́ ayé yàn léèyàn fẹ́ kí ó létò padà kò sẹ́ni tá a máa ń sá lọ́dọ̀ rẹ̀ tó ju ọlọ́run Allah lọ gbogbo tó wà ní sánmà pátá àti gbogbo tó wà ní inú ilẹ̀ gbogbo wọn pátápátá ìní wọn ń pè ọlọ́run ìní wọn ń ọlọ́run tí wọ́n máa ṣàdúrà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa bẹ ọlọ́run lérí alámàrí wọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tó wá fàwá sínú àwọn tí wọ́n máa ń sá lọ bí àdúà nígbà ṣòro tí wọ́n máa ń sàdúà nígbà àdẹ́ra ọlọ́run bá aláàánú lọ́ba tá a dúpẹ́ fún gbogbo àwọn tí ò tí yé kọ́lọ́mọ́sàdì ó yé àwọn náà àwọn náà mọ̀ pé ọba aláàánú wọ́n sì mọ̀ pé gbogbo táwọn ń wá ọ̀dọ̀ ọlọ́run nìkan ló wà wọ́n sì mọ̀ pé kò sẹ́ni tó lè gba wọn nínú aburú ayé àtọ̀run lẹ́yìn ọlọ́run wọ́n mọ̀ àmọ́ èṣù sọ fún wọn pé igbákejì ọlọ́run tó wà igbákejì ọlọ́run ọba yẹn òun náà ni èṣù wá dájú wọn kọ́ wọ́n fi wọ́n dá àmú káàkiri ìdí wọ́n sì wà lọ Sókótó wọ́n ní bẹ ní ẹsẹ̀ Sókótó wọn Islam ẹ̀sìn aláfíà ni ọlọ́run ọba aláà tọ́wọ́ sànú àwa tó fira sínú ìlànà òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam tó ṣe àdúrà ní ibi àmọ́sáré lọ tó ṣe àdúrà ní nǹkan tá a mọ mójútó tábà ti ní nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún àpadà sí ibú àti ti gbà mọ́jọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa mọ́jà padà sẹ́yìn mọ́jà bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ ọ̀la mọ́jà bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ tawhid ọkọ̀ la ilaha illallah ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ eléyìí tí a fẹ́ fi bá ní sọ̀rọ̀ lé ní ọ náà ni al-ad'iyatu al-ma'thura عن النبي صلى الله عليه وسلم لقضاء الحاجات àwọn àkànṣe àdúà fún àwọn ìṣòro kọ̀ọ̀kan nínú àwọn àwọn máa mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jáde nínú ìwé àdúrà ta ní kálọ̀lẹ́rà tí wọ́n pè ní hisnul muslim lárúbáwá rẹ̀ lélẹ́yìn èyí tí wọ́n ti ṣe tí wọ́n translate sí òyìnbó ó ti wà rẹpẹtẹ gbogbo èdè tó wà láyé táwọn mùsùlùmí ń sọ iná ni wọ́n ti translate ìwé náà sí nígbà tí àwọn èèyàn máa pàtàkì ń bá wà bẹ̀rẹ̀ àwọn àdúrà tí anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí anábí fílẹ̀ fún wa tó jẹ́ pé anábí yọ nínú Quran àwọn míì ọlọ́run lọ́wọ́ fi ma anábí ká anábí ọmọ sọ ọkọ ma fi pè òun anábí sì fi pè é ọlọ́run sì dáhùn tá anábí tó kọ́ àwọn èèyàn yìí pé tẹ́ bá ní sọ̀rọ̀ nǹkan báyìí ni ẹ máa wí o kò sí sínú Quran inú àdìsí lọ́wọ́ méjèèjì òun náà ni ìwé àdúrà mùsùlùmí kò sí ní tẹ́yàn fẹ́ kò sí ní tẹ́yàn wá kò sí ṣòro téèyàn ní téèyàn wá ní rí solúsàn nínú àkọọ́lẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam èyí tá anábí filẹ̀ fún wa liyalam kullu muslimi anna du'a makhraju min kulli karib gbogbo mùsùlùmí àgbáyé kálọ̀ lè mọ̀ ipé ilé ayé ilé àdánwò ni èyí tó ga jù nínú àdánwò òun náà ni àdánwò ṣẹ̀tọ́n àtàwọn tí wọ́n bá ṣètọ́n ṣiṣẹ́ ṣètọ́n àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀tá àwọn ọmọ èèyàn ni wọ́n wọ́n sì dúó ipe àwọn ọba ayé jẹ́ àwọn ó sì ba ọ̀run jẹ́ ilé ayé wa kò ní rójútu ọ̀run tá ń lọ náà àwọn ṣètò bá ṣe wọ̀nà káwa lò lè mọ̀ pé gbogbo òṣòro téèyàn máa nílé ayé àdúrà náà ni àbáyọ wàhálù lè jẹ́mí ìlmọ̀ṣáàkiri gbogbo àwọn challenges tí máa ń fèsì ọmọ èèyàn láyé wọ́n ní kò sí àbáyọ kankan àfi ká lè tẹ̀ra má dùà ká lè máa lè béèrè àdúà tó bá ní í ṣe pẹ̀lú ìṣòro kọ̀ọ̀kan tá a ní kò sí ìṣòro téèyàn ní nílé ayé tá a nẹ́bí ò ti fún aládùà tá a ṣe téèyàn ọba máa ní ọmọ àwọn àdúà náà kò ní í ṣe pẹ̀lú àdúà àlìjànú kò ní í ṣe pẹ̀lú pé a máa pe àwọn ẹ̀dá ọlọ́run àbá máa pèsè àbá máa fọ èdè a máa fọ ohun tá a máa túmọ̀ rẹ̀ larubawa tó kílíà òun náà ni àdúrà nàbíwá muhammad sallallahu alaihi wa sallam àwọn fásitì tu gbogbo larubawa náà wọ́n tu ta gbọ́ bàbá ti gbọ́ àmọ̀ pé a àdúrà náà ni kò wá sàdúrà kan tẹ́nìkan hun kò sá àdúrà kan tẹ́nìkan gbé kalẹ̀ tó wá ṣe déédéé àdúrà tá nàbì fún wa àbí ká wá kó jù lọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wa man taraka du'a tarakahullah ẹjá lọ lè mọ̀ gbogbo wa gbogbo àwọn ẹ̀dá táwọn wá bayọ táwọn wá àlékún orí táwọn fẹ́ ká burú sí wá látọwọ́ ipasẹ̀ èso àtàwọn ọmọ ẹ̀ ká lè mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbádùn alẹ̀ ọlọ́run ó gbìyànjú lẹ̀ bọ́lá bá sì ti gbìyànjú lẹ̀ kò sí tó kù mọ́ lẹ́yìn ọlọ́run tó máa bínú sí ọ ànábì ní má lam yas'alillaha yaghdabu alayhi gbogbo ẹni tí ó bá máa ṣàdúrà kó máa béèrè tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà àpẹẹrẹ ìbínú ọlọ́run àwọn èèyàn dìde látòru wọn ò sùn ìwọ sùn wọ́n sì ń béèrè wọ́n tún kásùbà tí wọ́n tún béèrè ìwọ kásùbà àbọ̀ kásùbà tó dìde ńlẹ̀ wò béèrè gbogbo ẹni tí ẹ bá béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tí ẹ ṣàdúrà wọ́n lápẹẹrẹ ìbínú ọlọ́run ọba ní kọ́lọ́mọ òun fún yín lómi òun fún yín lóúnjẹ òun fún yín látẹ́gùn òun fún yín lálàáfíà gbogbo ètò tóun ṣe sílé ayé tẹ́ẹ̀ fi ń gbádùn ilé ayé ọlọ́run bá ní torí pẹ́ ń ṣàdúrà ni ọlọ́run tí ẹ̀ bá jẹ́ pẹ́ ń ṣàdúrà ni èmi ọ̀wá yà nípa yín tì ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum ọlọ́run bá ní bá mi sọ fún gbogbo aráyé sọ fún wọn yí pé má yà bá òbí kò mọ̀rọ̀ bì ọba mi ní kí n sọ fún yín pé òun ọba ti yà sí yín òun kàn fi yín lẹ̀ ni ẹ má bẹnu sọ̀rọ̀ ẹ má bẹnu wàhálà òun ní kẹyìn òun ní gẹ̀yìn òun ní yà sí yín láwùlá dùn áà okùn bí jẹ́ pé nítorí àdúrà tẹ̀ ń ṣe jẹ́ pàdúrà tẹ̀ ń lèmi ọlọ́wọ́n bá aláàní fi ń sọ omi kalẹ̀ lèmi fún yín lóúnjẹ lèmi fún yín ní gbogbo tẹ́fẹ́ adégbé ọlọ́wọ́n bá aláàfẹ́ kásàdùà ọlọ́ni wà qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́n bá ní ẹ máa pè mí ń dá yín lóhùn nígbà ọlọ́wọ́n ti sọ yẹn ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ẹni pé ó mójútó òfin àdúà mọ́ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run mọ́ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní ujibu da'wata da'i idha da'ani ọlọ́run bá ní gbogbo ẹni bá ń pè mí ọlọ́run lé mi ọ̀dà lóhùn. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa máa pa àwọn sàhábà láṣẹ ipe kan máa ṣàdúà ya'muruhum bid-du'a anabi wa ni ẹ má fàdúà lẹ ẹ má ṣàdúà ẹ má ṣàdúà yìí ìtumọ̀ ẹni pé individually gbogbo wa la gbọ́dọ̀ máa a sì gbọ́dọ̀ mọ irú àdúrà wo láṣe lẹ́yìn náà a gbọ́dọ̀ mọ ìtumọ̀ àdúrà tá à ń ṣe kínní tá à ń ṣe gbogbo eléyìí ni máa ran àdúrà yàn lọ́wọ́ torí pé tá a bá ti ń pe ọlọ́run nìkan tá a sì mọ àdúrà tó yẹ ká ṣe lérí ìṣòro kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wa táwa mójútó àdúrà yìí ẹnì kọ̀ọ̀kan wa á padà rí i pé gbígbàdúrà wà. kálukú náà fẹ́ ṣàdúà kò sẹ́ni tí èyí ṣàdúà ńlẹ̀ yorùbá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ìdí ọ̀jádọ́ àwọ̀ gbà òun náà ni pé àdúrà tá à ń ṣe kìí ṣe tí ọlọ́run ní ká ṣe àbí ká máa ṣe lọ́nà tọ́lọ́run ọba aláwo ní ká gbà ṣe èyí náà ní sáńsà àdúrà lọ́bọ̀rọ̀ alẹ́ wọn hò kò sí nǹkan kan lára ẹ̀ ó ní torí kọ́lọ́run lè bá bò wọn láṣìírí ṣé ìtọ́lọ́run gbé kalẹ̀ fún wa nìyẹn ń ṣàdúà àmọ́ gbé gbọ̀nà míì lẹ́yìn náà ẹlòmíì kò mọ àdúà tó yẹ kó ṣe fún ṣòro kọ̀ọ̀kan kò wá sí ṣòro kan tá ànábì ọkọ wa ládùúgbò àtàṣe ànábì á ní ud'u Allaha ànábì ní ẹ máa dá ṣàdúà fúnra yín ẹ máa ṣàdúà wa antum muqinuna bil ijaba kẹ́ẹ̀sì ní ìdánilójú pàdé àyàn gbà àtẹ̀bà ti ṣe ẹ má dá òtù àdúà tó bá ti tẹ́wọ́ báyìí mọ̀pọ̀ lọ́wọ́ bá aláwọ̀ dá ọlọ́run kọ́lá tọ́lọ́wọ̀n bá fún ọ ní tó ń fẹ́ lásìkò ó nídìí tọ́lọ́wọ̀n bá fún ọ rárá àdúrà yẹn ò gbé ọlọ́run fi ra àlìjáná fún ọlọ́run ni kò sádùn àtẹ̀yẹnsẹ̀ tí máa gbé ó sì máa béèrè nǹkan míì ọlọ́run wá rí pé ayé tó ń béèrè yìí eléyìí kọ́kàn yẹ wá sí ìtọ́kàn fún ọ máa wá gbádùn àrẹ ọgbà nígbà míì ọlọ́run fi ṣe aburú lákò lérí ẹ ò ní máa gbádùn àrẹ ti gbà kẹ̀sì nídánilójú pé yọ́gbà mo fẹ́ dánwò mo fẹ́ tíráì rẹ̀ àdúrà kọ̀ ọlọ́mọsá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa àṣàdúrà àṣàdúrà yìí nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ti wá sórí ibú látara yìí máa ń pe àlìjànú yọ́ọ́ máa ṣàdúrà kò ní mọ̀ pé ọ̀fọ̀ lòun ṣe kíni ni lòun pa ọ̀fọ̀ èdè lárúbáwá èyí ó pe orúkọ mi wọ́n pe lórúkọ ọlọ́run èyí ni wọ́n fẹ́ yọbọ́lẹ̀ Kama darawala amuma láàmú wọn ojú ti là ìmọ́lẹ̀ ti dé faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá ṣetán láti fẹ́ ṣe súnà àdúrà ti wà tí ó ṣe gbogbo tí ń wá lé ayé rẹ̀ yóò rí tọ́lọ́mọ ti fẹ́ yóò sì lọ lè bọ́lọ̀ dáadáa ẹni bá sì ní náǹkà lílo òun fẹ́ jòkó tì faman sha'a falyakfur ìgbé náǹkà lé àwọn bàbá lòun fẹ́ jòkó tì kí náà gbé náǹkà lé jàmá náǹkà lé òun náà ni àwọn tí wọ́n nàkọ́là wá tí wọ́n gbà wá lọ́dọ̀ àwọn elédè míì àbí elédè lárúbáwá àbáwọn aràn míì nínú àwọn aràn míì tí ṣe yorùbá à ń pè nákàlí ìwé nákàlí wà nílẹ̀ yorùbá ìwé lomi ọbẹ̀ tó fọlọ́m hundred gbogbo ẹ̀ pátápátá nákàlí ni èdè ká ní nákàlí ǹjẹ́ ọ̀dà kéèyàn máa ní nákàlí nílẹ̀ àbí ọ̀dà tábàdé pé àbá ń sọ̀rọ̀ èdè wípé nákàlí ń bẹ lọ́wọ́ ẹ̀ àfáà yẹn ní nákàlí lọ́wọ́ broda yẹn ní nákàlí lọ́wọ́ tó bá jẹ́ pé èdè fi ń sọ á ní kò torí nǹkan tí wọ́n gbà wá ni wọ́n ń pè ní wọ́n gbà wá láti maka wọ́n gbà wá láti cairo wọ́n gbà wá láti fas wọ́n gbà wá láti morocco gbà wá láti senegal gbà wá láti lọrin oko àwọn tápà àwọn àwọn ń bẹ làwọn nópin mbɛ n'akali ìlọrin bẹ tẹkún bẹ tọyọ bẹ tọsọgbó àti gbọ́ kí ló wà nínú nákàlí la fẹ́ mà ṣe tó wà nínú nákàlí ọba alukur'ani mu tọ́ba bá mu famari haba tọ́ba ti yapa kur'ani àti sunna inú nákàlí yẹn àgbọ̀dọ̀ ṣe kíni àgbọ̀dọ̀ rawe yóò wàhálà fún yẹn ayé látara ìdí yẹn ká ń bẹ̀ tí ò sí kíní tí ò bá súnnà mu àbí tó yapa t'Ọlọ́run bá wa wa ilaykum ba'd al-ad'iya al-warida min al-kitab wa sunna muslim ta ní kálọ̀ lè nílé gbogbo wa isnul muslim citadel of believer wọ́n máa pè ní fortress but the citadel ló gbajúmọ̀ citadel of believer isnul muslim ni wọ́n pè ní Lárúbáwá isnul muslim afáwà kan ló ṣe tíra ní jẹ́ isuni muslim inú tíra yẹn ni wọ́n wá kó àwọn nankali tó wá látọ̀dọ̀ anabiwa muhammad sallam wọn kò sínú ẹ̀ adẹ́pẹ́ ìwé nankali tó dá lélẹ́yìn ọyàtọ̀ sí ìwé nankali tàdìjànú tá a pè é pé pé pé tá a ní rí pé ẹ̀yọ́ mọ̀ mi nínú ẹ̀sìn wa ìwà bẹ̀rẹ̀ láti máa mú àwọn nǹkan tó yẹ kí á mójútó nínú àdúrà wa tá a fi máa pàtàkì ìwé náà ọ̀pọ̀lọpọ̀ wa a nílé àṣìwò ẹlòmíì ṣe wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlòmíì ọmọ tó máa ti ń kà ẹlòmíì ọmọ tó máa ti ń kà. alákọ̀ọ́kọ́ nínú àdúrà tí wọ́n mú wá fún wa nínú ìwé náà wọ́n náà ní du'a al-istiqath min an-nawm àdúrà tá kọ́ ṣe tá a ọmọ ìyá mi tó bá ti lájú sí ilé ayé báyìí ó mú àdúrà bọ́nu ni alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an-nushur wọ gangan ní muslim bá anábì ṣe máa ṣe ni ẹ anábì àni mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún jí mi padà lẹ́yìn ìgbà tó ti pa mí ikú kékeré òun náà lórun ọ̀dọ̀ rẹ̀ náà lápadà padà sí tẹ́lẹ̀ àmọ́ mo dúpẹ́ tí ó mi padà lénìí o ti dúpẹ́ ìfọ́lọ̀ ní kọ́ ọmọ sẹ̀mí lérí ilẹ̀ o nídìí kọ́ ọmọ sí bẹ́ẹ̀dì mọ́ tọ́ba sí bẹ́ẹ̀dì tọ́ba sí bẹ́ẹ̀dì ìlànà àwọn kiri yóò nìyẹn àwọn tó ń ṣe bẹ́ẹ̀dì náà kí láwọn ṣe jama wọn láwọn dúpẹ́ pé ọjọ́ ayé àwọn ṣe kíni ó lékún kìí sẹ̀kan lọ́dún lọ́mọ sí tiẹ̀ jójoojúmọ́ tọ́ba ti ń jí lẹ́yìn náà wọ́n wà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa على كل شيء shay'in سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أواني ربي اغفر لي ربي اغفر لي. àdó àyẹ̀tán ọwà ni ọlọ́run fẹ́rí jì mí àdẹ́bẹ̀ ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run sì pa gbogbo rẹ̀ ó jí sáyé láì sí ẹ̀ṣẹ̀ kéékèèké kan nínú fáìlì ẹ̀ ànábì wa ní tọ́ ọba yìí lè béèrè nǹkan lẹ́yìn ìgbà tó kàdúrà yìí tán ànábì ní ọlọ́run sì fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì ní bọ́ọ̀bẹ wá jìde tọ́ wá ṣe náfìlà láka méjì ni àbójú bẹ́ẹ̀ lọ òun ṣe tán báyìí ọlọ́run sì máa gba irun tó kí mùsùlùmí mélòó ní ṣe bọ́ọ̀dà alùsùnà mélòó ní ṣe ẹ lọ lè wo citadel of believer òun náà ni prayer one ọwà ń prayer one ẹlòmíà pé òun ọgbọ́rí ọwà ń bẹ̀ ọkàn díwẹ̀ káàkiri àṣetá ní òjì ẹsẹ kínní kò jí ó lò ó mú sísá ní lérí fóònù ẹ̀ ìjọsẹ̀rí gbogbo tẹ́yìn bá lé tọ́ba ti jí tọ́ba ti wí tí mo wí ẹ̀ ó sábìyàn ọlọ́run fún mi nìkan báyìí àwọn àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn bọ́ba wọ ọlọ́run bá bẹ́ẹ̀ ẹ̀yọ́ miami dùwáwó alhirs lẹ́yìn náà ẹja wọnú citadel of believer àwọn àdúrà tọ́lọ́run fi ń sọ̀yàn kò níbi aburú ayé sẹ́mọ̀ pé bàbá ti ń jí báyìí ta ṣàdúrà yìí tán a wọlé gbọ̀nsẹ̀ àbá ní wọbẹ̀ jama sórí ilé gbọ̀nsẹ̀ tó fẹ́ wọ̀ yẹn àwọn ẹ̀dá kan wà mẹ́ alkhubus wa khaba'is wọ́n wà mẹ́ àwọn wọn ni wọ́n pè ní alkhubus àwọn náà ni àlùjànnú akọ àwọn akọ àwọn ọkùnrin dìngbàdìngbà àtàwọn àlìjánu obìnrin táwọn náà tóbi síbẹ̀ gbogbo ilé ìgbẹ́ làwọn máa ń gbé anábìnrin tó bá fẹ́ wọ ọbẹ̀ ó ní bisimilá ẹsẹ̀ wo ló gbé ọbẹ̀ jama ẹsẹ̀ òsì ni ó dákun mọ́jà àlìjánu ọkọ lù ọ ẹsẹ̀ òsì ni ọ̀nà síbẹ̀ ó ní bisimilá allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith ọlọ́run mo sàdíọ́ níbi aburú àwọn àlìjánu ọkùnrin àti aburú àwọn àlìjánu obìnrin òun sì ń jáde báyìí ọgbẹ́sẹ̀ ọ̀tún jáde ọ sọ pé gufranak gufranak ọlọ́run bó ti gbé ìgbẹ̀sẹ̀ kúrò lára mi gbogbo ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé mi tí ò jẹ́ kí n lè move dáadáa tí ò jẹ́ kí n lè tẹ̀síwájú nínú dáadáa nínú ẹ̀sìn ọlọ́mọ́sà gbé e kúrò nínú fáìlì mi ìtumọ̀ gufranaka tán tọrọ mu kì í sí pọ́ lọ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ní tọ́lẹ́tì bọ́lọ̀ ti gbé ìgbọ̀nsẹ̀ kúrò lára rẹ̀ kó gbẹ́sẹ̀ náà kúrò ní ara rẹ̀ ọwọ́ wọ tọ́lẹ̀tì òwú gangan ọwọ́ ní láti inú tọ́lẹ̀tì gan ló ti ń ro àwọn nǹkan burúkú yẹn gbàtọ́ jáde báyìí ọmọ yẹn síkírìtì ẹ lọ ni ẹwà àwọn tí wọ́n máa kọrin èsù yẹn wọn lóhun wẹ̀ lọ́wọ́ nínú tọ́lẹ̀tì òun náà ní kíní ìwásùn la àwọn tí wọ́n máa kọrin èsù yẹn tán tí wọ́n sì ti kọ́ sáyé báyìí àwọn àjàndó tí wọ́n kọ ọlọ́mọdé alúgbàdì ṣetán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bàbá ti wá kírun tán kílókù tó mú lẹ́yìn àsìkárù bàdà sọ́lá àsìkárù rún kílókù tó mójútó àsìkárù sọ́bá wọlùmọ̀sá ìta sàlàyé ní jẹjọ ọkàlẹ̀ àti la ilaha illa huwa ọkàlẹ̀ Allahumma salli wa sallim ala nabiyyina prayer 27 kése péjì o prayer ni láàmà sọ́mbì prayer 20 kíní 27 torí kọ́pì yìí máa yàtọ̀ sọ́ra wọn For the prayer yàtọ̀ prayer one prayer two prayer three nǹkan yàtọ̀ ẹ̀yọ́ mọ̀ ìyá mi tó wá ti kàṣíkàṣọ́ bá wà ní màsáà tán èyí tó kù ní kọjá dé kọ́ ọmọ wa ń tọ́jẹ lọ bọ́ọ̀lù skul bọ́ọ̀lù ọ́fíìsì bọ́ọ̀lù ọjà bọ́ọ̀lù ọbíṣẹ́ ọjà jẹun tó bá ti fẹ́ jáde mádàkẹ́ o nínú àdúrà tán nàbí ní ká máa ṣe tó bá ti fẹ́ jáde òun náà ní bísímìlá pẹ̀lú orúkọ ọlọ́run tawakalitu ala Allah mo gbára lé ọlọ́run wàlá haúlà wàlá quwwata illa billah kò sí tí ó yí padà léni kò sí sí agbára tó lè fi yí padà lẹ́yìn agbára ọlọ́run ń jáde ìwọ ọlọ́run anábìnrin mẹ́ta ti wí tán <laughs> wọ́n mọ̀ wá sọ fún tọ̀hún mẹ́ta ti ń lọ láàrin ìlú òkìta wákò fìta bí ṣe ń lọ ẹ kọlu o ó ti wí nǹkan kan yìí wọ́n ti sọ ìtọ́ka yẹn ẹni wọ́n bá tọ́ka yẹn ó ti tó nísọ tí ló fi sún wọ́n sì ti fọ̀nà mọ́ bí sí ń lọ yẹ kò ní sínà kò sì ní sínrin ọ̀kọ́lẹ̀ ṣetán àṣetáni tó wà ní nílùú àṣetáni ọ̀gá àwọn àṣetáni nílùú tó wà yọ́mọ wa sọ fáwọn yòókù rẹ̀ wípé tànáhà èmi ti yà fún kò gbọ́dọ̀ kọlù mí pẹ̀lú tó wù yẹn ẹ̀yin náà yago Allahu akbar anábì lọ sọfẹ́ sallallahu alaihi sallam ó kéré àwọn èèyàn mélòó ní sékíní ìníṣe bismillah tawakalitu alala wàlá hawla wàlá kúwọ́ta ilà bìlá má gbàgbé o má gbàgbé o inú àdúrà tá níbi tó máa ń wí tó wá fẹ́ jáde anábì àní aláhùnmá ìwọ ọlọ́run ọba inni a'udhu bika an adilla mo pè wọ ọlọ́run mò ń bẹ̀ wọ ọlọ́run má jẹ́ ń sọnù lé ní o aw udalla má jẹ́ ń sọyànù má jẹ́ wọ́n sọ mí nù má wọ́n gbé mi lẹ́ni o especially àsìkò táwa yìí jẹma tí wọ́n bá ti jíyàn gbé báyìí ten million naira ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ bí ọba pé wọn ò ní ju ẹlẹ̀ tí wọ́n bá ti rówó yẹn pé wọ́n waste ẹni àwọn kan ti dìde báyìí àtẹ̀mí àtẹ̀yìn àtọmọ àtọmọ ọmọ wa àti fámílì àti gbogbo mùsùlùmí ọlọ́mọdé àpàdé wọn ànábì ní kọ́ mọ́ sàdúrà pé ọlọ́run mọ́jì ń sọnù mọ́jì ń sọyànù mọ́jì ń Allahumma ìní wọ́ ọlọ́run Allahumma iwọ́lọ́ inni a'udhu bika an adilla aw udalla mọ́jọ sọ̀yànù lẹ́ni mọ́jọ sọ mínú aw azilla aw uzalla iwọ́lọ́ wọn bá mọ́jọ ṣiṣẹ́ lẹ́ni mọ́sí jí máa wọ̀nyàn ṣiṣẹ́ aw azlima aw udlamu mọ́jọ sàbòsí fẹ́ nìkan lẹ́ni mọ́jọ wọn sàbòsí fún mi mọ́jọ wọn gbá mi o mọ́jọ wọn lomi jìbìtì mi sí lọ yìí mọ́jọ wọn gbá tọwọ́ mi mọ́jọ mi náà gbá dàlómi mọ́jọ sàbòsí aw ajhala aw yujhala alayhi mọ́wàá lẹ́ni mísìn jáde wọn ní àwọn náà sì wá gùn ọba wọn mọ́ sì di owó ọmọgọ̀ sí mi méje mi náà owó ọmọgọ̀ sẹ́lòmíì prayer eléyìí òun náà ni prayer ten ẹlẹ́ẹ̀kẹwàá lọ́wọ́ ibẹ̀ ló ti kàdúrà méjì tí mo sọ yìí tó bá ti fẹ́ jáde dákun kọ́lá nínú ìgbà wá kan wọ́n níta níbi wọn fẹ́ kàdúrà yìí ànábì owó sánmà allahumma inni a'udhu bika ana adilla aw udalla aw azilla aw uzalla aw adlama aw udlama aw ajhala aw yujhal alayhi tó fi lọ tó fi dé aburú kan oníṣẹ́ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àwátà bá ti ha káàmà lọ lè ha ní o ṣẹlá àsìkò tá a wà yìí àsìkò tí ọlẹ́gẹ̀ ni lọ́jọ́ kí n gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá pé góòdì ń bẹ lọ́wọ́ wa tí ìbá dẹ̀dì fi rẹ̀ lẹ̀ ọlọ́run fi lẹ́ o wàmọ́ taraka dùn taraka ẹni wá ti gbádùn àkàlẹ̀ ọlọ́run gbé kalẹ̀ ni ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa lẹ́yìn ìgbà tó ti jáde lẹ́yìn tó kù ní kó sáàtì ọ̀kadà rẹ àbí kó gun ẹṣin rẹ àbí kó gun ọ̀kadà rẹ tó bá ti ń jáde báyìí kí lọ́kọ̀ gùn kó gun ẹṣin <laughs> lásìkò ànábì ẹṣin ni wọ́n máa ń gùn àti làǹkúmí bóyá ọ̀kadà ni wọ́n fẹ́ gùn àbí àbọ̀fẹ́ gun kẹ̀kẹ́ nàpẹ́ àbọ̀fẹ́ gun mọ́tò àbọ̀fẹ́ gun public bus àbọ̀fẹ́ gun plane àbọ̀fẹ́ gun ọkọ̀ ojú omi bọ́ba ti ń jòkó lẹ̀ lérí nǹkan gùn yẹn tọ́ba ti jòkó mẹ́ tán ọgbọ́dọ̀ dákẹ́ ètò jòkó lérí ẹ̀hún tọ́lọ́wọ̀n bá rọ̀ fún ọ yóò darí rẹ lọ bí parun ọ̀kadà ó lè kàn yẹn lẹ́sẹ̀ kẹ̀kẹ́ lásán lè kàn lẹ́sẹ̀ téèyàn darọ ẹ̀sìn ó lè yíyan mọ́lẹ̀ téèyàn sì gbọ̀run lọ anábì wa sallallahu alaihi wa sallam anábì ni tẹ́ bá ti wà lérí nǹkan gùn yín ẹ má gbàgbé dráìfà má gbàgbé ọ̀hún wàyàn ni wọ́n wọ ni ẹ méjèèjì ẹ má gbàgbé ìbájẹ́ wọ̀ lọ́wọ́ mọ́tò ìbájẹ́ èrò bá nìyẹn ẹ má gbàgbé bí dẹ́fà bá ṣe gbàgbé bí wọ́n bá sọ ọlọ́run lè fi tẹ kó fi kọ́fà dẹ́fà ọ̀pọ̀lọ́kadà ọ̀pọ̀lọpọ̀ wọn wọn lè má kà ń tàn wí àmọ́ tí wọ́n bá ti kà ọlọ́run fàdúrà yẹn sẹ́fù yẹn méjèèjì lọ́lọ́ bá ti fẹ́ hàn lé mà òye òun lè jábọ́lẹ̀ oye kí nǹkan kan bọ́ sí wọ àmọ́ wàá tí wọ́n ti ka àwọn ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ kí ni àdúrà náà bisimilah walhamdulilah subhana lati sakhara lana hada wa man kunna lahu mukirinin wa inna ila rabbina lamunqalibun ẹlòmíì ti ha àmọ́ ẹbí ẹni jẹ́ olóòtú kagbé ìrántí lọ́rọ̀ yìí jẹ́ fáwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ yóò mọ̀ jẹ́ àlékún mímọ̀ fáwọn tá mọ̀ rárá tẹ́lẹ̀ agbàgbé o mọ́tò ẹlòmí ó ti dànù tako tó rántí pé àwọn ọ̀sàdúrà ọ̀ àwọn afáàní tó bá bọ́ọ̀lẹ̀ tó fẹ́ ṣe kankan tó bá tún padà sílùú stẹ́rìn yẹn tó tún wí. ìtumọ̀ ẹ̀ òun náà ni pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọpẹ́ fún ọlọ́run mímọ́ fún ọlọ́run ọba ọba tọrọ nǹkan tá ń gùn yìí tọrọ fún wa o ipa wọ̀ ká o àbí tọ́kadà bá yarí mọ́ ọlọ́wọ́ ipá rẹ̀ ká òyìnbó tó ṣe mọ́tò tí bírèkì bá fèèlì ipa rẹ̀ ọ̀ká mọ́ àfọlọ́wọ́n bá aláà nìkan ló lè rẹ́sìkì rẹ̀ á padà wá bá wọ ọlọ́wọ́n bá o àmọ́ lè ní mọ̀jẹ̀ á kú lè ní o mọ̀jẹ̀ nǹkan gùn yìí mọ̀jẹ̀ ó ṣe okùnfà ìpalára fún wa subhana lati sakhara lana hada wa ma kunna lahu mukrinin wa inna ila rabbina lamunqalibun wọ́n gbé mọ́tò fún ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́nà àmọ́lẹ̀ wọ́n padà gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n náà fúnra rẹ̀ lọ ń pọ̀ rí látara mọ́tò rẹ̀ gbà gbà gbogbo gbà wọ́n nìkan lọ́wọ́ mọ́tò lu ni ọláti máa ṣàdúrà yín ọlọ́mọdé àṣìrìn tọmọtọmọ o prayer ninety five lọ́wà ọ wà nínú islam muslim citadel of believer prayer ninety five lẹ́yìn náà dùn áwù dùkúlù mọ́sìn tọ́ba wa lọ tó dé padà sílé ìgbà tó fi wọlé padà àwọn àlùjànnú tó ọkọ̀pá gbogbo nulẹ̀ rẹ̀ wọ́n ti wà sitting room wọ́n ti wà ní bedroom wọ́n ti wà nínú kitchen wọ́n ti wà everywhere tó ṣe bá ti jáde àwọn wọlé padà ni ànábì ní ẹ̀bẹ̀ bá ti ń wọlé báyìí tó sílẹ̀kùn báyìí ó wù nǹkan kan jáde lẹ́nu ó ní bísímìláhì wàlá jìnnà pẹ̀lú orúkọ ọlọ́run ọba la fi darí dé o àbí orúkọ ọlọ́run kò pè láàrọ̀ náà orúkọ ọlọ́run ọba ní mọ́sán yẹn kì í ṣe pàrọ̀ àtúndé bísímìlá ẹgbẹ́ tá ànábì sọ àwọn afẹ́ ẹlẹ́bọ̀ yẹn àfikán kókó nàìjíríà àfikán kókó ilẹ̀ ká máa lọ Kánò ká máa lọ Kaduna dá Haúsá tẹ́ ẹ̀ bá ti fi ọ̀rọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ àwọn náà fi yín lẹ̀ lọ́rùn bismillah ẹwọ́n tí Muhammad sọ sallallahu alaihi wasallam anábì ní bismillah pẹ̀lú orúkọ ọlọ́run wà lájìnà láfi darí dé o wà bismillah kharajna torí pé pẹ̀lú orúkọ ọlọ́run la jáde tẹ́lẹ̀ kí ló sọ wá jáde orúkọ ọlọ́run kí ló sọ wá padà wálé ilé tá a fẹ́ wọ̀ yìí náà kí la fi sọ́ra orúkọ ọlọ́run ọwọ́ ní nǹkan tó tó kì í ṣẹbọ irú kéwú burúkú ò ní ẹ èyí tí ń kán tó tó sílẹ̀ lẹ́yìn bọ́ ni bisimilahi allah kìí ṣe pandoro bisimilahi walajina wa bisimilahi kharajina wa ala allah rabbina tawakkalina àwọn agbára lé ọlọ́run ọba o agbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run tó ti wí anábìlá àwọn àlìjànú yẹn wọ́n máa jáde ẹjọ́ gba rúfin jáde ẹjọ́ gbójú wíńdò jáde ẹjọ́ gba inú ilẹ̀kùn jáde wọ́n ò ní rí wọn àmọ́ wọ́n máa jáde nítorí orúkọ ọlọ́run dá yẹn àdébìnrin tẹ́ bá ti dáńbì kan àwọn àjẹ́ tó wà ń bẹ́ òpóra ni bisimilahi walajina wa bisimilahi kharajina wa alalahi rabbina tawakkalina àwọn àdúrà kéékèèké náà ni àmọ́ bó ṣe kéré ohun agbára ńlá ni lẹ́yìn náà ọwà sálámà sí àwọn tó wà nílé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu bisimilahi walajina wa bisimilahi kharajina wa alalahi rabbina tawakkalina assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu àwọn alálẹ́ náà ni wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ọwá wọlé ọkàn wọlé okó mílò wọlé provision láìsí àtẹwà ọ̀nà ti wí <laughs> wàhálà ti dé ẹ mọ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n dẹ́dẹ́ wá káàkiri everywhere ni wọ́n ti dóde wá wọ́n ní tọba sì ti sọ tán lóòótọ́ àgbà àwọn èṣù tó wà ní kàràkàrà àdúgbò yín yóò mọ̀ sọ fáwọn yòókù rẹ̀ nínú ilé pé láàmà bíi tẹlẹkùn láàmà bíi tá lẹ́kùn gbogbo ẹni tẹ́wàá ń bí tẹ́wàá fẹ́kẹ́ jóná ẹ̀ lè sún bí lálẹ́ yìí o anábì lọ́sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sọ yìí o anábì ní ìtagbà ṣètọ́nà sọ fún wọn nìyẹn pé láàmà bí ìtàlákùn ẹ̀ lè sún bí lẹ́ni o ó tún wá fẹ́ jẹun gbà tó wọlé ó tún ní bísímìlá à ṣètọ́nà sọ fún wọn pé wàlá àṣà àlàkùn kò fẹ́ jẹ wọ́n lè yọ àwọn rẹ̀ lóru látòjú oorun tí wọ́n yọ ọ́ síta báyìí nítorí bá káńtọ́ ẹ̀kọ́ kakó tó sùn àwọn àlìjànú wọlé lọ́yàn lọ́rùn wọ́n máa lọ lọ́rùn báyìí tí wọ́n lóun jì tó rí fẹ́ nìkan lọ lọ́rùn eléyìí ṣe àṣàṣe o àwọn jínnù ni tí wọ́n ń káàkiri tí wọ́n ń dẹdọ́ ọmọ anábì ádámà èyí tí wọ́n bá wá ránṣẹ́ oní ni jínnù ni wọ́n ń pè ní àbìlù ni wọ́n ń pè ní àṣàṣí àránṣí àti ti ọwọ́ jínnù àti tọ́mọ ànábì ádámà tó lè bẹ jínú kọ́lọ́mọ́jì kankan lápálára ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run ọba wa prayer eleven lélẹ̀ wa prayer kìíní eleven nínú citadel of believer hisnul muslim àdúrà qabla ta'am wọ́n fẹ́ jẹun ní bismillah tọ́ba ti jẹun táǹkọ́ ó ní alhamdulillah ó sì lè wí délẹ̀ alhamdulillah alladhi at'amani hadha wa razaqanihi min ghayri hawlin minni wala quwwah ọlọ́mọ dúpẹ́ o ọba tó fún mi jẹ ó fún mi mú àdìsí kínní èmi ò lágbára àti jẹ ìní lágbára mu agbára rẹ̀ mo fi jẹ agbára rẹ̀ mo fi mu wàláhì kò sí tó lé lájẹ àfikọ́ lọ́wọ́ bá aláwọ̀ fún ọ ọlọ́mọ fi bí pẹ́ nìkan kan wa dùwà ùnáwó ọwọ́ rojọ́ tán àbí ẹsọ̀rọ̀ tán pẹ̀lú àwọn fámílì àtàwọn ọmọ ọfẹ́ lọ lè sùn sọ láwọn àlìjàn tó jáde rẹ̀ kan wọ́n tún bọ̀ lóru o. <laughs> àtúnbọ̀ wọ́n máa ń lọ ní ọwáyá wọn tó padà ànábì ní tọba fẹ́ sùn oye ànábì ní kọ́ọ̀ká ayatul kursi kan Allahu la ilaha illa huwal hayyul qayyum wala yaudu ibduhuma wa huwal aliyyul azim nínú àwọn màláíkà rẹ̀ yóò ní kọ́ wá dúró nígbèrè rẹ̀ havidon yóò wá dúró bá yọ ọmọ wòran tó bá dé pé Allah tó wà nínú kùrìsì nìkan ló ṣe kíní lọ gbàgbọ́ kùrìsì gbọ́ nílẹ̀ Yorùbá àyàn kó àgbàdo kalẹ̀ báyìí ìdajì àpò àgbàdo wọ́n máa wá fa kùrìsì wá one thousand tẹ̀sùbà yóò máa mú kan síbẹ̀síbẹ̀ náà kọ́ àwọn náà wọ́n padà pa àwọn àlejò àánú ẹ̀ wọ́n dọ̀rẹ̀ ẹ̀rú torí pé wọ́n bá ti ṣe kùrìsì tán ibo ní tó lọ jama ní tó lọ dọ̀ babaláwo méjèèjì wọn lò ọlọ́run sì yọwọ́ kó ní ọ̀rọ̀ yẹn ni tó bá ti lé dìbọ́lọ̀ nìkan ọlọ́run di ó ti ọ tó bá ti ní nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ọlọ́run yọwọ́ ní ọ̀rọ̀ rẹ man tawakkala ala shay ukila ilay alẹ́mi mi bá ti gbára lé nǹkan mi alẹ́mi lọ́lọ́run yọwọ́ ní ọ̀rọ̀ rẹ ni ọlọ́run adúpẹ́ o lẹ́mi wá fi balẹ̀ àwọn mí ni wọ́n mọ̀ pé àwọn pípù yìí wọ́n ní nǹkan kan tí àwọn àdìkárò sọba wọlùmọ̀sá àwọn àdúrà tá ń lò náà ni ẹ̀mí ọ̀ balẹ̀ ẹnì kan ò ní dúnmọ̀ orúmọ̀ orúmọ̀ ọ̀kẹ́rù ọba ọ̀ ẹ̀rù àlìjà náà ní bọ̀ tọ́ba ti dó dédé tọ́ba ti ń ṣẹlẹ̀ àwọn àlìjà náà mọ̀dọ̀ ọ̀làmú yóò mọ̀ gbọ́ lágbé àdúrà táyé kó wọ́n ní kùrìsì yìí tába ti kà á ọlọ́run ní màláìkà kan kọ́ máa sọ wa lẹ́yìn náà àtúnwá fẹ́ atẹ́gùn sí ọwọ́ atẹ́gùn tá a fẹ́ sọ́wọ́ yìí kò ní sí tọ́ḿbẹ̀ ọkàn fatẹ́gùn sọ́wọ́ ọ̀pọ̀ àwọ̀pọ̀ báyìí ọmọ ya wọ́n ní ànábì ò lè mọ́sẹ̀ tó bá fẹ́ sùn rọ̀súùlù sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ṣe fẹ́ràn ètò tọ́lọ̀ dúró tì tó ànábì ò lè mọ́sẹ̀ kó tó sùn yọ pa àwọ̀pọ̀ báyìí yọ wà fatẹ́gùn èyí tí ò ní ní tọ́nú ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní yajma'u kaffayhi thumma yanfuthu fihima tó bá ti pa ọ̀rẹ́ papọ̀ tọ́fàtẹ́gùn sí fàyàkàrà òfin ìhìnmá yọ wà kà sínú ẹ̀ yọ kà sínú ọwọ́ yẹn kí ni wọ́n kà kúlù wàláhù ẹ̀yọ kan kúlù àwọn ọ̀sùn bìràbìlì falak ẹ̀yọ kan kúlù àwọn ọ̀sùn bìràbìlì náàsì ẹ̀yọ kan tọ́bàkà mẹ́tẹ̀ẹ̀ta tán yọ wà fẹ́ ra orí ẹ̀ ọmọ ya orí rẹ̀ wọ́n bá jí dáadáa wọ́n fẹ́ ra eré tọ́bà eré tán wọ́n ọrùn àti ibi tọ́bà hàn nínú ara rẹ̀ ọwọ́ àti ẹsẹ̀ ọ̀fọwọ́ra bó ṣe fi ráhùn kìí ṣe àdí àyàn àtàwọn àjẹ́ ó àṣírí ni látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alaihi wasallam anábì lẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta gbogbo àwọn àpapọ̀ àwọn àlìjànú àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì èṣù àti gbogbo àwọn tí wọ́n ń pèrè ẹni láburú lóru àtàwọn ẹranko burúkú tí wọ́n máa ń rìn káàkiri àtàwọn olè tí wọ́n máa ń yalé olé amúrọ̀bà ayakilà tí wọ́n fàyàn kó nulé wọ́n ní wọn ní dọ́dọ̀ yẹn tí ló fi ṣe kíni tí ló fi máa ọlọ́wọ́n sọ tọ́ ẹ̀yọ́ miami èmi ti sọ tèmi o tẹ́nìkan mọ̀ máa sọ pé òun ọmọ tó wọ́n ṣe ó ní bùkátà sí kọ́ ọmọ wa máa wá àwọn àfáà ká àbí kọ́ kàn gbọ́ ọ̀daràn kan lérí rẹ́díò àbí tẹlifíṣàn kó ní máa bọ̀ wá gbàdúrà lọ́dọ̀ òun ẹ wá fún ẹ̀bẹ̀ àdúrà ọ̀kan bẹ́ẹ̀ tí máa parọ́ wá yóò ní ẹ wá fún ẹ̀bẹ̀ àdúrà ní sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣàdúrà ni tí wọ́n fi wá sọ àdé àdé business tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ìwọ ọlọ́ọ̀bá àyàn ọlọ́run ní odò ọ̀hún ni ọlọ́run ní ẹ pè mí gbogbo yín ọlọ́run pé ẹ̀yà àfáà ẹ bá wọn pè mí. òsì tó burúkú yẹn lọ burúkú yà tí kò bá ka mọ́ tí yọ̀ọ́ mọ́ ti ṣe mọ́ ẹgbẹ́ tó ti mọ́ tó ń ṣe mọ́ àdúrà gan ò lè rí ṣe mọ́ ẹ̀hẹ̀ wọ́n gbé ọ lọ burúkú yà àbí ìrònú yẹn ti débi pé ọ̀ concentrate máa lérí ayé ẹ ó ti wà depressed ó ti fẹ́ dọ̀ ẹ̀hẹ́ wọ́n lè ṣe rúkìá fún wọn gbé lọ́dọ̀ àwọn a kọ́lọ́mọ̀jọ́ ọgbẹ́ni kọ̀ọ̀kan káàkiri àmọ́ tó ojú rẹ̀ ṣáàpù ọ̀gbọ́ orí ọlẹ́nu tó fi yanu ọwà bẹ̀lọ̀n ọmọ bẹ̀lọ̀n fúnra rẹ̀ ni ọmọ sàdúwà fúnra rẹ̀ nígbà wá ní àwọn ni bọ́ sàdúwà ìwé sàdúwà àwọn kan mẹ́rin àwọn olówó yẹn wọ́n bàjẹ́ gan kò jòkó síbẹ̀ àbí tó bá ṣẹlẹ̀ yín pèsè wò yín pè ìmáàmù lọ́ba pè ìmáàmù lóru fóònù ọlọ ìmáàmù ti pa fóònù ẹni tí fóònù tiẹ̀ tí kì í wà ní off ní gbogbo ìgbà téèyàn kàn tá tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́sàn àti lóru Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ẹni tí èsùn ó filẹ̀ nípe nọ́mbà ìmáàmù nípe nọ́mbà ṣéwù ṣéwù tó náà ṣe sunkún darí tí bùkátà ìmọ̀mù náà bẹ̀lẹ̀ tó náà ti ń sunkún lọ́dọ̀ ọlọ́run lóru tí òun ti yẹn ju tiẹ̀ tán ẹja lè dìmọ̀ ọlọ́run aláwọ̀ individually ká lè kọ́ bá sí sàdúà ká sì máa ṣe é ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúrà wo indalifasa amina náà wọ́n ní bóyá náà àkọlé ọlọ́run bóyá ọ̀nà tó sàdúà ó dòru báyìí lọ́ba lálàá burúkú wípé ẹnìkan kan lọ́rùn rẹ àbẹ́nìkan ọkàn yóò àdáṣe ọ ní máa ń lé ọ àbíbẹ̀sì kan wọ́n jọ sínú kànga lọ́nlọ́dọ̀ orí rẹ̀ lẹ́ báyìí àgbàrá ẹ̀jẹ̀ orí rẹ̀ kò ti kú kọ́dà lómi orí rẹ̀ kí wọ́n ti di lókun kò sí àwọn àrà tí àwọn àṣetánì fi ìyàn dá lójú oorun ìmísì ní tí wọ́n bá kọ́ lọ lójú oorun ọ̀rà àpẹẹrẹ ẹ̀ tó wọ́n yà yàn ń wèrè látọjú oorun wọ́n máa ń lùyàn ní nǹkan látọjú oorun téèyàn sùn tí ó sì ní jí mọ́ wọ́n kàn ló sùn náà ni òní màkà àwọn ìjànú ti pa kọ́lọ́n wọ́n di ipa èso kọ́kẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn olùfà wa wọ́n ní tọ́ba ti lálàkàlà nígbà míì gan olè sàtìkàr wọ́n nígbà tó ń sin ẹ̀mí rò síbẹ̀ dáadáa tó nígbà míì ẹlẹ́mí ó sàtìkàr pẹ̀tù yọkàn máa sàtìkàr yóò tó máa tẹfóònù ọfẹ́ sùn nìyẹn o èyí sàtìkàr ẹ̀mí rò sí dọ́dọ̀ ọlọ́run bóyá àdúrà yẹn strong dáadáa ní ma ṣẹlẹ̀ nígbà mi torí tó bá ń ṣàdúrà ẹni tí ma jẹ́ káàdùn ọgbà ni pé ọ concentrate lérí àdúrà ọ gbà kọ́lọ̀ lọ ń bá sọ lásìkò tó ń ṣàdúrà yẹn ètò gbọ́n ma yẹn mẹ́rọ wà bó mi wọ́n ní ma ṣẹlẹ̀ nígbà mi kí ni wọ́n lálàkàlà lójú oorun tó bá ti lálàkàlà tó jí tó jí sílẹ̀ ayé báyìí nígbà mi yẹn ma wọ̀ dìbò pẹ̀lú àjànú yẹn wọ́n ma lọ wọ́n náà ma lọ wọ́n yẹn ma jàkadì gbàpọ̀dẹ̀ ọ̀kanjọ́ kan ó ní òun ọfẹ́ làwọn mọ́lẹ̀ lòun sáré wú òun sàpadà yí ayé nígbà míì tí tọ́ba ní sàtì kárò àbí ọgbàgbé tí wọ́n máa rìn ọmọlẹ̀ tọ́mọ rí pé ní kásá rìn ọmọlẹ̀ tọ́mọ jára gbà pé rọ́ọ̀mù máa jáde máa dìde máa dìde ò ní pamí àwọn jẹ́ lónìí àwọn jẹ́nu burúkú yẹn àwọn jẹ́nu burúkú yẹn wọ́n ní àwọn àjànú yẹn kí wọ́n ti dẹ́rù bàyàn lójú oorun wọ́n ní mùsùlùmí òdodo kọ́ máa jẹ́rù ọba ànábì ní ọkàn yíyẹ ẹnu rẹ̀ sápò sí náà ni ọwọ́ àti tafur tafur ma'arik a'udhu billahi minash shaitani rajim òun wà ní ìtọ́ díẹ̀ kì ṣe tọ́ labalábá o yóò ní ẹ̀ta warawara kínní ìtọ́ ẹnu a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim orí méjì a'udhu billahi minash shaitanir rajim sápò sí rẹ̀ ànábì ní àlátọ́ ọlá yẹn bó ṣe kó burú tó kò ní ṣẹlẹ̀ nínú sẹ̀mí rẹ̀ kò ní wá sí mo sẹ nínú ayé ẹ̀ tọ́wọ́ tó wá dáa kó tún láka méjì tó bá jásìkò táwọn yanáfílà lẹ́yìn náà tó bá ti yí padà kúrò ní ẹgbẹ́ ọ̀tún tó fi sùn wọ́n ní padà sí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ọ̀gbọ̀dọ̀ wá sọ fẹ́ dà kan pé ìyàwó mi wá àbú ẹ̀wá o ètí mọ́ láyé ọ̀dá o kí ló wá ṣẹlẹ̀ à òun rí wọ́n ti gé rí òun bọ́lẹ̀ ẹnìkan lè bá nẹ́bí sàṣẹ́là ó lóun lálà òun wá rí eré òun tí wọ́n yí lọ nígbà tí bọ́ọ̀ bá yí lẹ́lẹ̀ anábì ní ìbílísù ni àtàwọn ọmọ ẹni anábì ní ṣetán ni ìfọpọlọ rẹ ṣe dénà ni tó lè bọ̀ ọ́nú jẹ́ pé òní kú ìfọpọlọ rẹ ṣe dénà níbi bẹ́ẹ̀ kò sí tó burúkọ lálàákàlà wọn wọ́n lójọ́ káàkiri mọ́ igbe aláyé wá o èyí jáde sí rẹ o àṣetánì ń lé ọ lójú oorun ó tún wá lò lé báwọn ọmọ àṣetánì lọ́nà oko obo jẹ̀mọ́ oko sọ àwọn ọmọ bìlísì tó jòkó sí oko ó tún wá wọn ló nǹkan kékeré tó yẹ kó sí ni tí nǹkan kan ò sí ní sékíní tí nǹkan kan ò ní ṣe ẹ́ ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa alifasa wàhádẹ́mu náà wọ́n ní ẹ̀yẹ́ kan yájú kọ̀ wá rọrùn sùnmọ́ eléyìí máa ṣẹlẹ̀ kọ́dà ó ṣẹlẹ̀ sí mi rí wọ́n fẹ́ẹ̀ tó bí oṣù mẹ́fà nígbà tá a wà níbi tá a ti kéwú tí ilẹ̀ bá ti sọ báyìí gbà tó fi di àsìkò tí kálukú ń sùn ọ̀n ó díjú tì onírọ̀rùn sùn. wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé kì í rọrùn sùn ó súnmọ́ kó ti ní í ṣe pẹ̀lú àwọn àdìjànú àbí kò ti dọ̀rọ̀ sùn àbí tó bá ti sùn tó bá sì ti jí báyìí kò tó sùn wọ́n ní tí wọ́n máa kà a'udhu bi kalimati llahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun bí ó ṣe kà náà nìyẹn wà tó fi ka mẹ́ta méje tó fi ka díẹ̀ síwájú òun ọkàn gbé ọlọ́ni fẹ́ ọ̀kan náà àwọn àlùfáà wa ni mo ṣàlàyé fún náà wá fún mi ládùn àyìn lọ́dún náà nígbà mo bẹ̀rẹ̀ sí ṣe mo bẹ̀rẹ̀ sí rọrùn sùn dáadáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀ bá ti rọrùn sùn ti ní problem èyí ti ní problem tó bá ti rọrùn sùn a'udhu bi kalimati llahi tammati min ghadabihi ìṣàdìwọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ mọ́jìnrí bínú wọ ọlọ́run wa iqabihi ìṣọ́ra ìfiọ́sọ́ra mọ́jìnrí ìyàwó ọlọ́run wa sharri ibadihi aburú àwọn ẹ̀dá rẹ̀ mọ́sàsọ́mí ń bẹ̀ ọ̀mìn àmọ́sáàtì ṣayatin ìkọlù àwọn àlìjànú mọ́sàsọ́mí ń bẹ̀ léwọn kú fún mi wà á ń yà prayer thirty lọ́wọ́ nínú citadel of believer prayer thirty ẹni wàá dúró ọ̀run sùn ó lè lọ fún medical check up lọ́dọ̀ àwọn kan wo kí ní ṣẹlẹ̀ o ó lè jẹ́ pé bóyá nǹkan kan ṣe ọ́ nínú ara àmọ́ wọ́n fún ọ ó tún lóògùn oorun ojú rẹ̀ dá wáì <laughs> ojú rẹ̀ dá wáì gbogbo àwọn ọlọ́dẹ tí lọ ládùúgbò gbogbo wọn lọ ń gbọ́ fèrè wọn nígbà tó ṣe kíni gbogbo àwọn lọ ládùúgbò ọmọ ẹni tó wọlé gbẹ̀yìn ọmọ ẹni tó kọjáde àdó àyìnìkan máa ka ó ó ṣiṣẹ́ ju oògùn oorun lọ ọlọ́run ó lé àwọn àjànú burúkú tán dẹ́rù bá ọ tí wọ́n gbòòrò lójú ẹ̀yìn ọlọ́run lé wọn lọ. dùwà òlì kọ́ àdó ọwọ́ jáde síta ọ̀nlọ lọ́ba rí àwọn ẹ̀yọ́ màyá mi gbogbo àwọn tá à ń gbọ́ ìròyìn wọn pé wọ́n ní wọ́n ń sìnrìn àwọn náà jáde nílé báwa náà ṣe jáde ní o àánú ọlọ́run ọba ló lé wa bá ní ọ̀jọ́ wọ́n pàdé àwa o ibi àgbàkọjá náà làwọn tàwọn náà gbà kọjá àmọ́ gbàtà wo fi débẹ̀ wọ́n ti lọ àbí àwa lọ tán ni wọ́n ṣe kí ni ni wọ́n dé bí ṣe ṣẹlẹ̀ nìyẹn o mọ́gbàgbé ìwọ̀gbọ́n ọlọ́run ní sukú ọyọ́ o ìwà àmọ́ ṣẹlẹ̀ nígbà mi tó rí wọn lọ́ọ̀kan pé àwọn ni wọ́n ń bọ̀ yìí àbáwọn àwọn tí wọ́n ń gbé èèyàn pa ọlọ́mọdé àmọ́ ọmọdé àpàdé wọn tọmọtọmọ àwọn kidnappers ó rí pé àwọn eléyìí tí wọ́n mú nǹkan lọ́wọ́ yìí àwọn tí wọ́n gbé èèyàn pamọ́ ni gbogbo àwọn èèyàn tó bá ti rí tó ti wá rò pé ó súnmọ́ kí wọ́n fẹ́ sí ọ ní kíni sùtá àbí kí wọ́n fẹ́ sí ọ níkà wọ̀dí sultan àbá àbí èèyàn kan tó lágbára tó lè fọwọ́ lágbá olójú tó lè fìyà jí ọ́ tẹ́nìkan kan nígbà ọlẹ́ lẹ́yìn ọlọ́ ní sì ń bọ́ lọ́kan bóyá md ní ń bọ̀ wọ́n kò bí sí ń bọ̀ yìí á yọ sáàkìlẹ̀ ni o bẹ́lẹ̀ sí ń bọ̀ yọ dànkan rúlẹ̀ gbogbo àwọn aláburú tàbá àwọn aláburú náà fẹ́ sáburú fún wa tí wọ́n bá ti tàbá ti rí wọn kí wọ́n ní ká máa sọ ànábì ni ọ̀ ọ̀ ní dákẹ́ o àwọn yẹn láwọn bọ̀ ọjà wọ́n sì jọ ọlọ́run kan pẹ̀lú àdá ọwọ́ dákẹ́ ó ní Allahumma ìwọ ọlọ́run ọba inna naj'aluka fi nuhurihim bá wa darí ẹ̀mí wọn inna naj'aluka fi nuhurihim náà nuhuri bá wa darí ẹ̀mí wọn ṣí ẹ̀mí wọn kúrò lọ́dọ̀ wa wa na'udhu bika min shururihim ẹ̀yẹ àwọn fi sọ́ra níbi aburú ọwọ́ wọn Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim bó ṣe wí náà nìyẹn ọlọ́run sì darí ọkàn wọn wọ́n kàn lè dọ́dọ̀ rẹ̀ kí wọ́n ní ah, alfa níbo lẹ́tí bọ̀ ọ̀tọ̀ ní tẹ́fẹ́ sí tẹ́lẹ̀ ah ẹ má rìn rú mọ́ òwe lẹ́tí só àbí bẹ́ẹ̀ sì kọ́ ah ẹ fún wa ní kankan ọmọ fún wọn lówó jẹmọ́ owó tipátipá tó gbọ́dọ̀ béèrè pé sẹ́sí sẹ́sí lọ́wọ́ ni ọlọ́run níjà pàdé wọn o ọlọ́gbọ́n agbára ọlọ́run ọba wa àìwá mọ̀ ní máa ń ṣẹlẹ̀ àwọn jẹ nípa àwọn tí wọ́n bá tèèyàn jẹ́ prayer thirty six lọ́wọ́ nínú citadel of believer lẹ́yìn náà àwọn ọ̀tá wọ́n sọ fún ọ wípé lágbájá àwa làwa ń di ọ̀rọ̀ rẹ̀ á sì kó bá ọ ọgbọ́dọ̀ rẹ̀ tí wọ́n fèsì báyìí pé bọ́rọ̀ rẹ̀ bá ti dàrú ní kọ́mpìnì yìí mọ́rọ̀ síbi kan àwa lábá ẹjẹ́ ìgbélágbájá bó ṣe wà yín à ń lépa ẹ̀mí rẹ̀ bọ́bá ti kú àwọn alápá ọ́ àwọn èèyàn láyà níbẹ̀ wọ́n wá ń di tẹ̀lé lọ́tún wọ́n ń di tẹ̀lé lọ́sì ọ̀sà ń gbọ́ pé wọ́n ní wọ́n sá ń sọ̀rọ̀ láì dá wọ́n fẹ́ sábúrú fún ọ wọ́n fẹ́ pa wọ́n fẹ́ jẹ ọ́ yà níta níbi Ibrahim ṣe nítọ́ sọ nígbà wọ́n fẹ́ jù síná nígbà tó bọ́ sọ́wọ́ ọ̀tá nítọ́ sọ tọ́lọ́run fi là á lọ́wọ́ ọ̀tá ni wọ́n náà sọ àwọn àjọ ànábì náà àwọn náà wọ́n bọ́ sọ́wọ́ ọ̀tá nígbà wọ́n lọ sójú ogun wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà lọ́sẹ̀ àwọn ọ̀tá wọn ti wá ń lọ mọ́kà wọ́n bá tún padà ìfẹ́ ẹja padà ọ̀pọ̀lọpọ̀ wọn ti wíìk ẹja fẹ́ kan kó lọ lè pa gbogbo wọn mọ́ Mádínà ọlọ́wọ́n bá ní alladhina qala lahumun nasu inna nasa qad jama'u lakum àwọn èèyàn tí wọ́n sọ fún pé à àwọn èèyàn ti kójọ wọ́n tún bọ̀ wá bá yín ọmọ bàyán fọkọ́ọ̀lù kí làwọn ọjọ́ anábì sọ hasbunallahu wa ni'mal wakil wọ́n ní ọlọ́run ọba nìkan ti tó wa ó sì tó lẹ́ni tá a fẹ́ yìí tì fanqalabu bi ni'matin minallahi wa fadl ọlọ́run ọba ní a sì dẹ̀ wọ́n la àwa adẹ́rùbà wọn ọ̀tá yẹn ọlọ́run la dẹ́rùbà wọn wọ́n sá sọ pé hasbunallahu wọ́n ní ìmọ̀ ni wọ́kìlì àwọn táwọn yìí wọ́n fẹ́ pẹ́rìṣì wọn pátápátá ìpè àtànẹ́bí àtàwọn sọ̀rọ̀ àbàtò kó káwọn pa wọn nígbà wọn ni àsìmọ́nà wọn ni wọ́n lè wọ́kìlì ọlọ́run dájàyà ọ̀dẹ́ sí àwọn táwọn yìí wọ́n dẹ̀ sálọ kí ni wọ́n sọ jama àsìmọ́nà Allahu wọ́n ní ìmọ̀ ni wọn ní asibúnà lọ́wọ́ wa eléyìí ní asibiyallahu ọlọ́run tó mi àtìbí Allahu wa ni'mal wakil èyí tó bá wù kọ́ máa wínú méjèèjì ó borí ọ̀tá rẹ̀ ó nídìí kọsẹ̀ máa síngbẹ́rẹ́ tó bá síngbẹ́rẹ́ ọwọ́ náà ọwọ́ náà tó bá ń tó ń nǹkan lérí odó ọ̀hún wẹ̀ èṣù lọ́fẹ́ fi sọ́ra yẹn ẹ̀hìn láàrin ìlú tí wọ́n náà mọ̀ pé ah wàhálà wà ọ̀tá pọ̀ wọ́n ní mọ̀ wẹ̀ ṣe àgbélépọ̀tá kí lọ́ mọ̀ sọ asibi yàlláhu wa ni'mal wakil ọlọ́run lè fún ọlẹ́bùn kan láàrin àwọn ọjọ́ láàrin àwọn èèyàn tí wọ́n kà mọ́ ẹ̀fì rẹ̀ tí wọ́n máa wá máa ru èrò burúkú pẹ̀lú rẹ̀ tí wọ́n náà sì mà àbáwọn èèyàn tí wọ́n ṣe lérí sọ ìwé mọ́ wọ́rìn àdàǹkan lára ẹ̀ kí lọ́ mọ̀ sọ jama àṣìbíyà lọ́hù wà ní mọ̀lúwàkìl àbí àṣìbúnà lọ́hù wà ní mọ̀lúwàkìl kí ni túmẹ̀ ọlọ́run nìkan tó mi ó sì tó lẹ́ni táfẹ́ yìí tì wo ń tọ́ sọ jáde lẹ́nu sọmọ pé àwọn àfa àṣìbúnà lọ́hù wà ní mọ̀lúwàkìl láàárọ̀ ọjọ́ sunday wọ́n pọ̀ rẹpẹtẹ àṣìbúnà lọ́hù wà ní mọ̀lúwàkìl tẹ́fàṣì kó bẹ̀ tán kí lókùn tí wọ́n máa lọ lé sí jama ẹ̀hẹ̀ kí wọ́n máa lọ lé sìngbẹ̀rẹ̀ kí wọ́n máa lọ lé po ẹbu pé ẹ̀kọ́ là á tó bá fi fọ́ ẹ̀kọ́ àgbélẹ̀pọ̀ tán ọ wà nílé rẹ̀ báyìí àwọn ọ̀tá ló sì máa kú lọ́kọ̀ọ̀kan àwọn nǹkan tá a fẹ́ rí bọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá nìyí adésìn wọn lọ́rùn lóòótọ́ àwọn náà mọ̀ sọ wọ́n ní alùl ni wá di fitina fáwọn mo ní wọ́n parọ́ àmọ́ alùl súnà làwà àmọ́ fáwọn torí ìdí ẹbọ yẹn ni wọ́n ti ra mọ́tò ni wọ́n ti kọ́lé ni wọ́n ti ń jẹyàn tí wọ́n bá gún tí wọ́n gún yẹn mọ́ tí wọ́n lan tí wọ́n lan yẹn mọ́ wọ́n gbà pé kò ní da fáwọn. àyọ̀mọ̀yá mi nínú ẹ̀sìn wa eléyìí òun náà ni ṣókí nínú àdúrà èyí tí a máa ń ṣe tí a bá pàdé ọ̀tá ọlọ́run gbogbo àwọn ọ̀tá ẹnìkan kan wá kọ́ lọ́mọdé wọn rẹ́yìn wa àyọ̀mọ̀yá mi nínú ẹ̀sìn wa. Ah, àdúrà tí mo wí yẹn wà nínú prayer thirty six nínú citadel prayer thirty six àwọn tó bá fẹ́ wò kálẹ̀ wò ìwé àdúrà yẹn dáa débi pé kọkàn wo pé ìṣòro wo mo ní kọkàn wo kọ́ńtẹ́ǹtì ẹ̀ ẹgbọ́n ti wo kọ́ńtẹ́ǹtì ọkàn rí pé ah ìṣòro báyìí ah àdúrà báyìí là ṣe ah ìṣòro báyìí àdúrà báyìí là ṣe ah nǹkan báyìí ní ṣe àdúrà báyìí ló ṣe gbogbo ẹ̀ pátápátá authentic wa ni tọ́wọ́ látọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam kò sí ìṣòro tẹ́nìkan ní tànàbí onírú ah ebi àwọn ọ̀tá àwọn ọ̀tá tí wọ́n lọ kí ilé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ pa wọ́n tún lè lọ Madina àṣìbí aláwọ̀ lòun náà ń ṣe nínú àwọn ìṣòro téèyàn gbọ́dọ̀ sádọ́ ọlọ́run bẹ́ẹ̀ ta ní bùkátà sí òun náà ni kéèyàn máa ro èròkèrò nípa ọlọ́run ọ̀tọ̀ ní bá ṣe júwe pọ́lọ́n jẹ́ ọ̀tọ̀ ní bí ṣètọ́n fi ń sọ fún ọ jẹ́ wọ́n wà ṣètọ́n sọ fún ọ pé wọn ní alágbára lọ́lọ́run ṣètọ́n sọ fún wọn pé ah, ọmọdé alágbára ni gbogbo ìdí ìṣẹ̀lẹ̀ yóò yẹ kó ti máa ṣe ọwọ́ àrùn èrò kìrò nípa ọlọ́run ọba àlá àbí nípa àdéhùn ọlọ́run àlìjánà o èmi rò pé àlìjánà yẹn ń bẹ o bọ́yọ́ lọ́n tàn wá ni o iná yẹn òun rò pé sọ́wọ́ o sí gbogbo àwọn ilé ọlọ́run wa kú síná rahman rahim sí ni ah, yóò tàn rú èrò kìrò nípa ẹ̀sìn ọlọ́run sọmọ pé tó bá ti bẹ̀rẹ̀ èrò kìrò lérí imáni ẹ̀sùn lẹ́fẹ́ ṣe kí ni ẹ̀sùn fẹ́ bàjẹ́ nìyẹn kí ló máa ṣe ọkàn mọ́ ní a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ipe ìjọ alìkìyàmà tàbá wà wà lìjánà àwọn apẹ́ tàbá padà wà pẹ́pẹ́pẹ́ ọlọ́wọ́n padà tún sí nǹkan mi ó lè padà kó ọkọ mẹ́o àbáwọn tó wà nínú náà ọlọ́wọ́n padà kó jáde o àwọn lẹ́bọ̀ yẹn ọjọ́ òróró gbèrò nípa òfin ọlọ́run nípa ọlọ́run bá kọ̀ wá síkà kò síkà ló fún àbúrò lówó kò fún ẹ̀gbọ́n à lẹ́nu ẹ ìmánu rẹ̀ fẹ́ bọ́ nìyẹn kí ló máa ṣe a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn náà anábì ni máa sọ pé amantu billahi wa rusulihi kí ni mo pé amantu billahi wa rusulihi mo gbọ́ lọ́ngbọ́n mo ti gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ gbogbo tí wọ́n sọ yẹn bó ṣe rí náà nìyẹn àṣetáni a'udhu billahi ọlọ́run lè kú lọ́dọ̀ mi torí tó bá ti bọ kàrẹ́ jẹ́ oníkírun mọ́ ó ní ọ̀sán àlùjánnà ṣèmi tó dá àlùjánnà ló ti ó ní iná òṣùwọ̀ ṣèmi iná ló fi jìnnà látara bẹ́ẹ̀ yóò máa ṣe kátikáti ọ̀kan nínú àwọn àgbà adájọ́ kan ní Riyadh bẹ́ẹ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí àfa àgbà ni ó tún wá jẹ́ George tó jẹ́ àgbà adájọ́ tó ti pé ọmọ alukuran ọmọ sunna gbogbo nǹkan ló yẹ èyí sì máa ń dájọ́ òdodo àmọ́ lọ́wọ́n fẹ́ dánwò kí là dánwò náà jàmá kí là dánwò náà olóhùn kan jáde nílé làárọ̀ òun kan lọ sí ọ́fíìsì òun lọ sí ọ́fíìsì rẹ̀ ó ní wàbàdà àtú aṣókú fi usulil iman ó ní ṣètọ́hún kan wá báwọn òun kan bẹ̀rẹ̀ sí ṣe méjì sí gbogbo àwọn ìpìlẹ̀ ẹ̀sìn téèyàn gbọ́dọ̀ gbàgbọ́ kó tó lẹ́sìn ẹ̀mí wa sọ pé alukurani kì í sọ̀rọ̀ ọlọ́run sunna anabi kò sọ ìdájọ́ báyìí kò rí bẹ́ẹ̀ ìdájọ́ báyìí kò rí bẹ́ẹ̀ ọlọ́run àṣẹ báyìí òun rò pé ó mú bẹ́ẹ̀ ó ní làákà ìdí ẹ̀tọ́ ṣẹ́kù fún un ló ń fi wá rí pé ah wàhálà ti ṣe kíni wàhálà ti dé ní tóun fi ń jẹ́ ìwájú ọlọ́run tóun fi ń jẹ́ ìwájú àwọn èèyàn òun náà ní lòun ọgbàgbọ́ mọ̀ yìí ṣe òun di kẹfẹ́rí náà nu pẹ̀lú orúngbà láì pẹ̀lú kéwú tó ń kéyìí bó ṣe gba ọ̀dọ̀ kan lọ́nà àwọn àlùfáà wa bọ́dá ṣẹ́ka eh, asálẹ̀ eh, al-Uthaymin ọgbọ́dọ̀ bàbá lọ rahim allah ta'ala rahmatan wasa kọlọ̀ bá kí bàbá náà wọ́n ṣe rúkìá ọ̀rọ̀ rúkìá yọ abíọ́yọ ìpìlẹ̀ ní kọ́ dáadọ́ àti fúnra rẹ̀ tọ́ba wá rí pé kò gba mọ́ ọmọ tó ń ṣe mọ́ kọ́ lọ fún kíni rúkìá lọ́dọ̀ àfa sunna tó sì mọ rúkìá ṣe tó sì ní ìkìláàsì pẹ̀lú ẹ̀ kí sáwọn ìdánfẹ́ ń wówó lẹ́gbẹ́ ní gbé yìí iye báyìí láàrin gbogbo ẹni tí bá ń ṣe rúkìá lánìyàn gbóhùn fẹ́ káyé jọ ọlọ́run gba ìmọ́lẹ̀ kó lẹ́nu ẹ̀ wọ́n ní kan fún ọ lówó kó fi jẹun tọ́ba nídìí ẹni tọ́ba tẹ̀ pé òní ìdíwó kó ṣe lọ́fẹ̀ẹ́ kéde pé ọmọ wa máa tàn máa pé wọ́n lẹ́nìkan náà tó já ah owó ti ń pọ̀ náà ni ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ wọ́n lẹ́nìkan ọmọ tí ń ṣe ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ ah ọ̀yà ó dè lọ ah oṣù yìí dá o ìmọ̀ ni rọ́bà jẹ́ ọlọ́run yọ ìmọ́lẹ̀ kó lẹ́nu ẹ torí àdúrà ọmọ ìfẹ́ ọmọ ìyá ẹ lọ́wọ́ ni tọmọ ìyá rẹ̀ bá fún ọ ní kankan látara pé kò fi sustain ọkàn bù ọ ni kìí ṣe pé ọ wà sọ di business. sheikh ọba ka rúkìá fún àgbà adájọ́ yìí bí wọ́n ṣe ń ka rúkìá yẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀mí rẹ̀ ń balẹ̀ gbogbo tó lọ́wọ́ gbàgbọ́ tẹ́lẹ̀ ni wọ́n ń gbàgbọ́ ni wọ́n ní astagfirullah astagfirullah amantu billahi wa rusuli amantu billahi wa billahi wa rusuli nítorí ṣẹlẹ̀ sí àgbà adájọ́ tó kíwú tó bá wọn ó lè ṣẹlẹ̀ sí wọn náà tó bá ti fẹ́ ṣẹlẹ̀ kó o tètè gbìyànjú ẹ̀rí ẹlẹ́hà tí ó lóun ò lónìí kọ́ọ̀bù mọ́ òun olùjẹ̀lú báàbù mọ́ pé skáàfù lòun fẹ́ máa lọ sí àlìjànú ọwọlé tọ́ ni tí ó lóun ò sèkè àmúlẹ́lì mọ́ àwọn èèyàn tí ń pè sínú Islam àwọn ọmọ bá Islam lọ òun wà kúrò nínú ọkọ̀ Islam ọlọ́mọdé àkúrò nínú ọkọ̀ Islam àlìwáṣíwáṣà kéèyàn máa ro èrò burúkú síra rẹ̀ àdúrà rẹ̀ wà mo fẹ́ bẹ́sí kànga ẹ̀dín kí ni ń ṣe láyé mo ti fẹ́ dọ̀pù ìlàyé ti sún ìṣòro tẹ́lómi ní mẹ́wàá rẹ̀ tí fẹ́ràn káàkiri òun sì lẹ́yọ̀ kan yóò lè kó sí kànga yóò lè pogun sun yóò lè gbé nǹkan jẹ tọ́wọ́ ti sẹlẹ̀ bí a'udhu billahi minash shaitani rajim wọ́n ní bó ṣe sílẹ̀ kan gbà tọ́ láláhùn bẹ́ẹ̀ náà ló ṣe tẹ́mi rẹ̀ bá ti ń pọ́ láṣẹ lọ́lẹ̀ para irun ọ̀yá al-intihar lè ju rẹ̀ sínú kínní lọ́lẹ̀ jáde àwọn mọ́tò lẹ́nu ẹnìkan sẹ́ni kílípù kan sí mi níjẹta ọmọ yín díà lọ́mọ yẹn ó wá gun eré rúfin ó gun eré ilé lọ lókè sẹ́mọ̀ pé òpó náà ti wá náà àti tí wọ́n fẹ́ jọra wọn àìsàn wà lókè ó wá gun ó wá gun òkè lọ ọkàn lọ lè fọwọ́ mú tẹ́ńsàn yẹn yẹn sì ń jóná ṣòkòtò rẹ̀ sì gbiná eruku sì jọla yẹn sì ń jóná dídò fi wá rí bọ́lẹ̀ bó ṣe fẹ́ máa lọ bí wáyà yẹn làwọn tó kàn sẹ́ni ní káì káì káì káì káì ọgbọ́n mọ́ ẹ̀mí tí ó ti ẹ̀mí èṣù tó ti dìde mọ́ lọ́kàn yẹn kò padà mọ́ ó rà òyìn tí wọ́n pé káì káì káì kò dáhùn <laughs> ẹ bá sì wò ó sí olójú olétí ọlẹ́sẹ̀ ìwọ́n lórin lókè fún rẹ bóyá orí kan ní retí tí ò tí rí bóyá kankan ní fẹ́ tí ò tí ní ó lè fẹ̀mí ẹ̀ṣọ̀fò yóò tún lè lè wọ náà lọ́rùn tọ́lọ́wọ́n bá fèrè jì tọ́lọ́wọ́n tó bá parẹ́ ànábì ni yóò jóná lọ́rùn. tó bá ti di pé ẹ̀mí rẹ̀ ti ń sọ̀sọ̀kúsọ lárí mọ́ arógiri bọ́ sínú ọ̀sà bọ́ sínú òkun wọ́n mọ́tò tí ń bọ́ lọ́kàn yẹn làámà kọ́ mọ́ lọ lóun ṣe lé ayé tẹ́lẹ̀ náà jẹ́ gbèsè jẹ́ gbèsè láti jẹ́ orí san ìyàwó rẹ̀ òbí wọ́n ní ọmọ sí àwọ́dúbìláì mìíràn ṣetán rọjí fẹ́ àwọ́dúbìláì mìíràn ṣetán rọjí fẹ́ sagbóòsì rẹ̀ àwọ́dúbìláì mìíràn ṣetán rọjí fẹ́ sagbóòsì wọ́n ní kọ́dà bọ́ kírun lọ́wọ́ tó ń rí ìrẹ́kọ̀ọ́ lérí nu ìtòsí náà nìyẹn wọ́n yìí bá ti ṣe ọba ti bu àwùjù lé lérí yóò sálọ yóò fi ẹlẹ̀ lọ́rùn ojúkojú ojúmẹ̀ ìṣìnlápa ń ṣe mí àánú wọn máa ṣe kíní ni máa ṣe mí ẹ wọ ọmọ mi ẹ̀rí bó ṣe rí ẹ̀rí bó ṣe tó aburú ni o aburú ojú ńlapa ànábì ní al-aynu haqq ànábì ní ojú ńlapa o ojú tí wọ́n bá wọ̀ nǹkan báyìí pé ha kí ní ìdẹ̀dá o tó bá jẹ́ ìka àlìjànú dìde yóò lè ba nǹkan náà jẹ́ tó bá jẹ́ nire tẹ́ni rìn ọ̀bá sí mashallah tabarakallah yọba nǹkan náà jẹ́ show off ẹ wá wò mí bí mo ṣe tó bí mo ṣe má ẹwọ tí mo wọ̀ ẹwọ tí mo jù ẹ mi ní ní máa ń ṣokùnfà ìpalára ni o ọdún ọ̀bìnrin afán ó lè kí wọn nínú ilé kan ọ wá rí ọmọ kan ọmọ yẹn yáyè púpọ̀ ọmọ yẹn wá níbi àmì kan ní ìjàgbọ́n bí bí ìgbà bí èyí tó kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí ní tọ́rọ́ ẹni tí wọ́n ní tọ́rọ́ lẹ́kẹ̀ẹ́ báyìí ẹ mọ̀ pé tó bá ní tọ́lọ́ lẹ́kẹ̀ẹ́ mọ́ fáyìn tí wọ́n ń bí ìjàgbọ́n lọ́wọ́ ògbọ́n mọ̀dà fáàní ni ẹ máa fi èédú ẹ máa fi ṣe kíni ẹ máa fi nù lẹ́kọ̀ọ́ kan tọ́mọ yẹn máa ń jáde síta káwọn yẹn ká mọ̀ bá máa rí fàyínà láàyìn náà torí pé ojú lápá bóun ṣe rí ń sìn òun ti ṣe dọ́ẹ́kọ́ ṣe masha látara ṣètọ́n tó èyàn máa wá ṣe fún rẹ̀ ìwọ náà fúnra rẹ̀ ń jọ wẹ́dìn rẹ̀ ọfẹ́ bó sọ́jú ayé kálukú ní kọ́ mọ́ bọ̀ ọmọ rẹ̀ láàrin èrò ni wọ́n ní kọ́ wá gba ẹ̀ẹ́dùnmọ́ náà pé wọ́n fẹ́ fún ọ ní oyè wọ́n wá fi ọ láàrin èrò àbí wọ́n wá fún àwọn ní kọ́ wá ṣe wá ṣe wọ́n ńlá àwọn èèyàn bọ̀ ọwọ́ <laughs> dákẹ́ wọ́n yí ọmọlẹ̀ agbádá ọkà kọ ẹlẹ́sẹ̀ ló ṣubú onímọ̀gbálìjà nú ni èyí lè máa pọ̀tọ́ kí lọ́mọ sọ a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wa hama wa min kulli ayni laama ọlọ́lẹ̀ kọ́ ni in tó wù ọ́ yẹn ń wẹ̀ lómi náà títọ́lọ́ ń ṣe fún ọ náà ń wẹ̀ lómi gbogbo èèyàn kọ́ wá lẹ́mìí dáadáa a'udhu bi kalimati llahi taama a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wa hama wa min kulli ayni laama musadi wọlọ́wọ́n ọba pẹ̀lú gbólóhùn rẹ tó pé kó níbi abúrésù àtàwọn ẹranko burúkú àkekèé àwọn ejò tí ó kàn wá fà tí ó fà tí ó fà wá báyàn tí ó sáyàn báyìí tí ó sì dágbére fáyé ọlọ́run níbi àwọn ẹranko burúkú àti gbogbo ojú tí máa lapa lára ẹni eléyìí amaka a'udhu bi kalimatillah ìtaàmà bó sì máa ka ní ẹ sórí wọ́tọ̀ fẹ́ ṣe fọ́mọ rẹ ọmọ rẹ ọkùnrin u'idhuka bi kalimatillah ìtaàmà min kulli shaitan wahama wa min kulli aynin lama ọmọ rẹ obìnrin u'idhuki bí kalimatillah ìtaàmà min kulli shaitan wahama wa min kulli aynin lama kò sí ètò ìnira láti kàmẹ́ẹ̀ sọmọgbà tí o ti di súnà tó máa ha ọ̀fọ̀ sọmọ pé àwọn irú àwọn ìwé tó mo kó lọ́wọ́ yìí mẹ́fà rẹ̀ ó lè ha ó sì pé gbogbo ẹ̀ tán mọ́sọ̀lẹ́ o ètò ìbá sì yíyan kábíyè lọ́wọ́ àwọn àlùfáà ọlọ́lu yín ìlú yín tó ń lọ ẹ̀rù ń bọ̀ ọmọ ń bọ̀ lẹ́rù òun náà ni pé àwọn tẹ́ ẹ jọ ṣe kékeré àwọn wà lóko ọlọ́run ti gbé ọ̀gá ṣètọ́nà máa dẹ́rù bọ̀ pé à àwọn tá a wúyìn ni wọn ò dùn sí ọ wọ́n sì ọ níka o <laughs> àmọ́ àwọn ìyá tó ti darúgbó nílùú yín tọ́jú pé àwọn ìlú àwọn ìyá yẹn àwọn náà ni wọ́n wé ọ níjọ́ tí wọ́n ṣe kí ni níjọ́ tí wọ́n bí ọ àwọn ìyá yìí náà ni wọ́n dáná kó máa rẹ àṣetá ni wọ́n máa wá sọ fún ọ yí pé àwọn ìyá àjẹ́ àwọn ni ìyá tó darúgbó yẹn o. ìyá àyá rẹ̀ ìyá bàbá rẹ̀ náà wọ́n bẹ́ o gbogbo ẹni tó bá ti darúgbó là jẹ́ nílẹ̀ Yorùbá síbẹ̀ lọ́wọ́ rí jama yóò yá jẹ́jẹ́ tí ń sáyé rẹ̀ jẹ́jẹ́ ó sì ní ìyá yẹn bí símọ̀ yẹn àjẹ́ ni o ẹ mọ́ kérò séèyàn o wọ́n mọ̀ wádìí àjẹ́ wádìí oṣó wádìí wádìí ojú sọ́ra ẹ̀ pẹ̀lú ìsọ tọ́ba ti fi sọ ọlọ́run sọ́ra rẹ fàwọn yòókù lẹ̀ èyí tọ́ba jáde kọ́ ma jáde èyí tọ́ba jóso kọ́ ma jóso èyí tọ́ba jẹ́ka kọ́ ma jẹ́ka èyí mèrè kọ́ ma sí tiẹ̀ gbogbo wọn ọmọlẹ́yìn èṣù tí wọ́n ń sẹ́lẹ̀ abẹ́ ṣètọ́ ni tí wọ́n bá ti wọ̀lú tí wọ́n sọ ni pé a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa tọ́ba ti ka bẹ́ta ó gbé yẹn síwájú kọ́ ma jẹ́ yẹn ah ẹ má lọ lè ah yọ̀dà ọ̀ tẹ̀lé rí o ọ̀ gbádùn Ah, ẹmọ́dọ̀rọ̀ ọ̀yà alágbájá o kìnníkan o fún bá ti wo ẹ̀sìn bá ti dẹ́kọ̀ ọ̀nà ó fún yẹn ni o bí bá ti padà sí London Amẹ́ríkà àwọn òyìnbó wọn máa kórìíra yẹn ni o ọ̀gbọ́lọ́ngbọ́ tọba gbọ́lọ́ngbọ́ yìí tọ́ kà ní mo sọ yìí ìlú tọba ti dé tó gbé bẹ̀ tẹ́lẹ̀ ànábì ní kamẹ́ta tọba ti kamẹ́ta aburú bẹ̀ òní sọ lẹ́yìn àwọn afáàní àwa tá a máa ń kó lọlé tuntun ìjádùá kan wà tó jẹ́ àdúrà lé tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàwọn làwọn àwọn bá àdúrà yẹn nínú súnà ìpè àdúrà ilé tuntun àmọ́ àdúrà yìí tí mo sọ yìí ọ wà jẹ́nẹ́rà fún gbogbo obi téèyàn ò gbé tẹ́lẹ̀ téèyàn ṣe kíni téèyàn sì fẹ́ gbé ọ̀wá ní sọ pé ànábì ló ní ta bá sílé tuntun ká máa ṣe kíni òun lágbọ́dọ̀ máa ṣe àmọ́ èèyàn lè kà á látara pé àyè téèyàn ò rí tẹ́lẹ̀ téèyàn ò tẹ́lẹ̀ ànábì tẹ́ bá sọ kalẹ̀ sáàyè kan tẹ́ gbé tẹ́lẹ̀ àwọn àlìjàndó wà ń wọ́n fẹ́ kó bá wọ́n fẹ́ bi kalimatillahi taama min sharri ma khalaqa tó bá ti ka bẹ́ẹ̀ ta ó kó ẹrù ẹ̀ sínú ilé kan máa àdébí ìjọba kaba kọ́ra nínú ilé ṣètò jáde èyí tó wà ń òní wọlé chapter two àfa àkànnà ni ó ka o kété kó pe àwọn àfa wọn máa wá kùn nínú ilé tuntun o mú níbẹ̀rẹ̀ tọkàn mú parí kókè níbo lẹ́tí níyẹn ní ẹ̀sìn wa ìwọ́n náà lọ kàn rẹ̀ àbíyàwó àbọ́mẹ́ bẹ́ẹ̀ bá lè kà ìwà àfàyẹ̀ ọ̀kan tí ó kà bákọ́là wọ́n lè jáde ọmọ lọ kọ́mọdé kankan mọ́ erigun yàrá o kọ́mọ sì mọ́dé kankan mọ́ nu kọ́mpáǹdì sọ́tò bákọ́rà ọlọ́mọ fi protect yẹn nínú ilé bóyá ilé tuntun prayer one oh four òun náà ni àdúrà yìí wà níparí ọ̀rọ̀ mi gbogbo ẹni tí ń ta mí ń ro mí ń dùn mí ẹgbàá mí Allahu Akbar ọlọ́mọ fi kàṣà ara wa wọ́n fi dè wá mọ́lẹ̀ wọn ò ní kọ́ mọ́ lọ sí hospital àmọ́ kọ́kọ́ gbìyànjú náà nítorí wọ́n fẹ́ ná one lé lé yẹn ó lè jẹ́ ẹni tí mo fẹ́ kà lọ́ọ́ kà tí ò ní ṣẹlẹ̀ mọ́ o ó lè jẹ́ tí mo sọ yìí ó lè jẹ́ tí mo fẹ́ kà yìí lọ́ọ̀kà tí nǹkan oṣù ní ní ọlá má tó sì ní náwó gbìyànjú kọ́dà bàbá wa kà tán wọ ọlọ́run ọba àlá tó rí i pé hospital ni oògùn rẹ̀ wà àdúrà yìí náà lọ́rùn fi tì ọ́ lọ sọ́dọ̀ dókítà tó fún ọ ní oògùn ìwòsàn torí gbogbo náà wọ́n tráyè rẹ̀ ni o tráyè náà ẹ̀rọ ni o wọ́n tráyè rẹ̀ ni o oògùn tí wọ́n lò fẹ́ lómi tí ó mu wọ́n lò fẹ́ lómi kò ní respond gbogbo tí wọ́n ti rí fọ́ ni inú rán ni ara ń rọ́ ni ibì kan ara ni ọ́ anábì sọ fún Uthman bun Abil As Uthman bun Abil As ó lè bá nàbì ah ó ní ẹgbẹ́ kan bẹ́ẹ̀ bí ti ń ta mí romi kí n tó gbà sílámù ní ti ń ta mí ní ti ń romi láì gbà wọ́n ti á gbà sílámù náà kò fi mi lẹ̀ ìrà nàbì ara ni mí anábì ni dá yadaka ala alladhi ta'allama min jasadik ibi tí ń ta ó ti ń ru nínú ara rẹ̀ gbówọ́lé gbọ́wọ́lẹ̀ anábì ní gbọ́wọ́lẹ̀ anábì ń kọ́ ládùá àbí anábì ní lẹ́yìn náà wọ́kùl kọ́ wá sọ tí mo fẹ́ sọ yìí bísímìlá sàlátà sọ pé bísímìlá ilẹ̀ mẹ́ta bísímìlá bísímìlá bísímìlá ọgbọ̀wọ́lẹ̀ eré rẹ̀ báyìí tí ń fọ́ inú tí ń rún ọgbọ̀wọ́lẹ̀ ẹ̀gbẹ́ tí ń dùn ọ ọgbọ̀wọ́lẹ̀ ẹsẹ̀ tí ń rún ọgbọ̀wọ́lẹ̀ bísímìlá bísímìlá bísímìlá ilẹ̀ mẹ́ta ọ wà ní a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru a'udhu bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ọ̀kan nínú méjèèjì a'udhu bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru wọ́lọ́wọ́ bá ń fi ọwọ́ sọ níbi aburú tí ní mílá yìí ń sì ń bà mí lẹ́rù ewu rẹ̀ ń bà mí lẹ́rù mo wá fi wọ́lọ́wọ́ mo fi wá sọ mọ́sà mú ìnira náà kú nínú ara mi anábì ní kò síbẹ̀ lẹ́ẹ̀mejì a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ó lóun ṣe tán báyìí ní ta mi ń romí látijọ́ yìí ó sì lọ prayer one twenty four ìlọ́wà nínú citadel of believer a tún tẹ̀síwájú insha allah ta'ala níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn àkànṣe àdúrà míì tó tún kù nínú isnul muslim citadel of believer láàfin rí i pé ìwé ọlọ́run fi sàánú gbogbo ayé ni àfáà náà tó kójọ síbẹ̀ kọ́lọ́wọ́n sábà ní kẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sà gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́run ọlá àánú ọlọ́run lọ́lẹ̀ kọ́ àdúrà èyí tá à ń ṣe yà ń kọ́ ni àwọn tàbá ní ìwé kálọ̀lẹ́ rà lẹ́yìn náà lọ́lẹ̀ máa àdúrà tó yẹ kó ló lè mọ ní ń bọ́lọ̀ ọba sọ mo wá bẹ̀lọ́wọ́ bá nínú àánú àti agbára rẹ̀ gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan wa tí a kù sí kọ́lọ́mọ́sá ìṣàtúnṣe wa kọ́lọ́n sọ wa lọ́sàn-án kọ́lọ́n wa lóru yorùbá ní ibi amárásán àti ibi tá amárásán àdúrà yẹn ò nítumà kò síbi kan tá a ti lè sọ́ra wa kọ́lọ́n kọ́sá sọ wa kọ́lọ́n ọba wa lọ́sàn kọ́sọ wa wa nínú aburú àwọn àlìjànú táàrí àtàwọn ọmọ èèyàn táàrí kọ́lọ́n ọba àlá kọ́ wa fún wa láti bọ̀tán dáadáa mọ́jà tẹ́nítì ká mọ́jà ká tẹ́nítì àránsí àṣàṣí àbìlù ọlọ́mọdé ọdọ́dẹ ẹni kọ̀ọ̀kan wa mọ́jà sí lẹ́tẹ̀ ọ̀làgbára mọ́jà sí jẹ́ mọ́jà sí mu ọlọ́mọba kó protect wa lọ́sàn ọlọ́mọ protect wa lóru kó sì wá lọ lórí ire gbogbo ọ̀tá tó sápamọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé wọn borí wa wọ́n fi ẹ̀rin wa sọ́ta lẹ́nu ọlọ́njẹ́ alátìbọ̀tà dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان